bí ọ̀rọ̀ tí a ń bá lọ ní orí ètò àdéhùnà sí àwọn náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ̀lẹ́bí a rí i pé ọ̀rọ̀ láńlá ni ọ̀rọ̀ yìí bí èèyàn ṣe máa ń ṣo ẹbí èèyàn papọ̀ náà ni ọ̀rọ̀ tí àwọn ustaz wa Ibrahim Dasuki Badmus náà ni wọ́n ń bá wa sọ lọ́wọ́ kí àwọn ustaz wa náà kí wọ́n sálámà sí àwọn ará bákan náà kan dẹ̀ máa bá ètò náà lọ. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أدوك فن الله سبحانه وتعالى أتريك أتيك النبي صلى الله عليه وسلم أدوك فن عفا وانا تيمان بابا تكو إتويلو kí Allah subhanahu wa ta'ala kí wọ́n sáà ṣe àríkún okun ara àti àlàáfíà fún ní tí ó máa jẹ́ pé a continuation ń tà ń sọ lọ nípa ìdá okùn ẹbí pọ̀ so ìdá àbára sọ lónìí bẹ́ẹ̀ òun náà ni asibaabu adami silati rahim kí làwọn nǹkan tí máa ń ṣe okùnfà àìdẹ́bípọ̀ hmm. torí pé àìdẹ́bípọ̀ yìí nìsín àrùn ni tó téèyàn bá wá mọ àrùn yẹn pé irú àrùn wo ní í ṣe mí so èèyàn ní mọ bóòlù yóò ṣe rí oògùn sí àrùn so àwọn èyí tí a fẹ́ bára sọ lónìí òun náà ni kí làwọn tí máa fa sábàbí téèyàn fi dẹ̀bí rẹ̀ pọ̀ hmm. so tá a bá ti ń fa sábàbí rẹ̀ á rí i pé a sì kí ni àwọn náà ṣe àtúnṣe àárín yẹn a sì lè máa rí i pé okùn ẹbí wa yóò máa so látọwọ́ wa kò sì ní í já. alákọ̀ọ́kọ́ nu tí àfa wa ṣàlàyé fún wa òun náà ni aljahalu bi fadli silati rahim wa akibati kọti antiha ipe àìmọ̀ kí ni ọlá ńláńlá tí ń bẹ fún pé kéèyàn máa da okùn ẹbí ẹni pọ̀ àìmọ̀ orí ńláńlá tí ń bẹ fún àìmọ̀ tí anabi sallallahu alayhi wa sallam tó sọ pé Allah subhanahu wa ta'ala pàlẹ́sì ẹ̀rí asọ́fọ́nù hadith níjó ní ipe nígbà tí sàbí kan abẹ́ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam pé iṣẹ́ òní ń ṣe tí ń fi wà lìjánná ẹ òní sì bàtà anabi ká tó ká tó ká anabi wa ká débi pé kíni ipe kó o máa da okùn ẹbí rẹ pọ̀ máa ṣe ah, dára sẹ́bí inú ara tó fi wà lìjánná ni so ẹni tó bá ti wá mẹ́lẹ́ ìtàn òní fẹ́ wà lìjánná so hmm. àìmọ̀ eléyìí òní máa ń fà tó yẹ pé ó ń kálukú kò ní ṣe kíni kò ní ṣe àkólé kan irú nǹkan báyẹn wàá kí bá tó kọ̀ tí a ti hà àìmọ̀ kíni àpadà sí bú tí máa ń ṣẹlẹ̀ sí ẹni tí máa ń já okùn ẹbí gẹ́gẹ́ bí tí anabi sallallahu alayhi wa sallam tó ní la yadkhulul jannata qati'un ipe ẹni tí ń já okùn ẹbí anabi ní òní wà lìjánná so eléyìí ní síbáyìí tẹ́ni tó bá mọ̀ tó bá sì mọ aburú tí ń bẹ́ẹ̀ bíi pé kéèyàn má wà lìjánná ìwé ẹni báyìí yóò ṣe kíni yóò tètè múra yóò máa da okùn ẹbí rẹ̀ pọ̀ inú ọ̀nà kejì tí máa ń fa tí àyífi da okùn ẹbí pọ̀ hmm. òun náà ni dọ́àfù dín yàní hmm. lílẹ̀ àìlágbọ́yé ẹ̀sìn hmm. ẹ̀sìn lẹ̀ kò lágbọ́yé nípa ìṣòro ayé òun náà ní sáà káàkiri ẹ̀sítẹ́sìn bá ti lẹ lára yàn hmm. òun náà ni máa ń fà tó jẹ́ pé kí ni yóò máa mú yàn ládàá kò ní wù yàn kó pé kí ládàá rẹ̀ ó pọ̀ kò ní hmm. máa gbogbo tí ó fi ládàá tí ó fi róore kò ní ṣe kí ni kò sì ní kọ́ kò ní bẹ̀rù kò ní hmm. bẹ̀rù pé eléyìí o ó lè fàyà fún mi lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala inú àwọn ọ̀nà tí máa ń fa kéèyàn má dokun ẹbí pọ̀ nù ẹlẹ́kẹ̀ta nú àwọn ọ̀nà yẹn òun náà ni alikibru ìgbéraga ẹlòmíì ń bẹ́nu ẹbí tó bá ti lówó tán yóò ti rò pé kí ni bùkátà tí mo fẹ́ ní lọ́dọ̀ wọn kí ni wọ́n fẹ́ ṣe fún mi kí ni nǹkan tí wọ́n fẹ́ fún mi àbó wàá dépò kan tán bẹ́ẹ̀ wọ́n fi jẹ chairman local government ni àbó jẹ kíní kan ni ìgbà oní wàá rí i pé àwọn ẹbí rẹ̀ yóò wá ta kété sí wọn hmm, ìgbà oní yóò wá láwọn ọ̀rẹ́ mi ìgbà oní sì wá yan àwọn ọ̀rẹ́ tuntun àwọn tí wọn ò mọ̀ tẹ́lẹ̀ àwọn tí wọn bó ṣe tó kọ̀ á nípa káwọn ará ilé rẹ̀ kò ní fẹ́ kán mọ bóun ṣe tó kò ní fẹ́ kán jẹ àǹfààní wọn tó wá di pé wọ́n ń bọ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ yóò padà wá rántí pé ah, òun lẹ́bí ń bì kan. Hmm. so gbogbo orí eléyìí nínú àwọn ọ̀nà tí máa ń fà tó pé yẹn fi dokùn ẹbí pọ̀ náà ni mọ́tómọ́tó so ìwọ tí máa ń bẹ lọ́kàn rẹ gbìyànjú láti yọ ìgbéraga òun Hmm. gbà yí pé alikiburi ya u li rabbina sifatun bihi hmm. yí pé ìgbéraga mọ́tòmọ́tò yìí inú ròyìn Allah subhanahu wa ta'ala ni hmm. èyí sì bá fẹsẹ̀ wọn sẹ́ ń bẹ́ẹ̀ má sì gbéraga kéèyàn má bàa parun. ẹlẹ́ẹ̀kẹrin inú àwọn ọ̀nà tí máa ń fà tí èyí fi dokun ẹbí pọ̀ òun náà ni at-taqlidu lil walidayn ìmọ̀ tẹ̀lé a bá lọ́wọ́ àwọn òbí wa méjèèjì bóyá àwọn òbí rẹ̀ méjèèjì nísìnyí tó bá lọ́wọ́ wọn ni pé wọn ò mẹ́bí kan bóyá wọ́n ń jà bóyá tara pé bàbá mi àti bàbá wọn èjọ́ ṣe àbí látara pé ah, bàbá mi kò kú wá wọn lọ àwọn ní ìwà bàbá mi wá ẹni ó ti wá ká kún pé òun náà lẹ́bí nù tó yẹ pé kò rí bẹ́ẹ̀ ìwọ tó bá jẹ́ náà tí o bá lágbóyè ẹ̀sìn tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó bá bárú ẹ̀ wọ́n náà gbọ́dọ̀ gbìyànjú láti ṣàtúnṣe ni hmm. wọ́n náà yí padà wọ́n bá ti rí ọ tí wọ́n náà ń lọ lébi tó ń lọ lélẹ́yìn bàbá òun náà ronú pé ah irú ọmọ hmm. kékeré yìí tó ọyẹ kémi náà wàá ṣàtúnṣe bàbá náà tara rẹ̀ hmm. yóò ṣàtúnṣe ẹ má jẹ́ àtẹ̀lé táwọn òbí wa bá ní ṣe tí ò dáa ìgbà ah, àwọn òbí mi wọ́n ti rojọ́ fún mi bámu kí ah, aláburú nìyá alágbájá aláburú ni hmm. bàbá alágbájá wọn náà ti kà á fún pé aláburú ni so gbogbo hmm. eléyìí nísìnyí tẹ́yìn bá ti ń pàn lẹ́yìn irú nǹkan báwọn ó máa ṣe kíni ó máa já okùn ẹbí ni ó máa bẹbí jẹ ni ẹbí ò ní da látọwọ́ rẹ̀. Hmm. ẹlẹ́ẹ̀karùn-ún inú ọ̀nà tí máa ń fà tí àwọn èèyàn fi rí ẹbí so òun náà ni àlìkìtọ́ òtọ̀wìl yàní kéèyàn ti gbóra rẹ ní ti pẹ́ yàní bóyá nísìnyí bóyá ó ti rí ayé nígbà yìí nísìnyí bóyá tó gun ọdún bóyá tó gbọ́ ọdún gbogbo eléyìí nísìnyí inú àwọn àti ah! ra nísìnyí bóyá ah, nineteen ninety nine lajira dára gbẹ̀yìn ẹbí náà sì ní ṣògbóró mm, mm, mm. àwọn nǹkan báyìí ní máa ń fa kíni yóò máa fa pé yàní gbogbo ìfẹ́ kéèyàn nífẹ̀ẹ́ ẹbí kéèyàn oṣù ẹbí bọ̀ yóò máa jẹ́ kó lẹ lọ́kànyàn téèyàn bá ti ń gbúrò ara ẹni tipẹ́ ṣògbó eléyìí nìsín kéèyàn gbìyànjú kó ṣe kíni kó tún kó wá àtúnṣe sí i inú àwọn ọ̀nà tí ó tún máa ń fà tí àwọn ẹlòmíì fi dokun ẹbí pọ̀ òun náà ni alitabu shadid yàní ẹlòmíì ń bẹnu ẹbí náà lóòótọ́ ṣe pé njọ́ tó bá ti lè bẹ́ẹ̀ wò báyìí nìsín yóò máa wá hmm. ọ̀rọ̀ oríṣiríṣi hmm. yá ẹ̀yin ebéèrè yàn ẹ̀yin ò hmm. lẹ́kọ̀ọ́ ẹ̀yin ò ṣe kíní kan bàbá yín náà irú èyàn báyìí ni ìyá yín náà kíní kan yóò wá bẹ̀rẹ̀ sí sọ èyí sì débi pé yóò sì sú ẹni tó wá kí i náà pé ah, ah bí ah, kí tètè máa lọ ògoro eléyìí náà ẹni tó bá nírú ọ̀rọ̀ báwọn lẹ́nu ẹni tó bá ní ògoro àwọn àbáwọn lẹ́nu inú àwọn wà tí máa mú ní sáfẹ́ bí ni ó pọ̀ lọ́wọ́ àwọn ẹlòmíì tó jẹ́ àgbàlagbà náà ó pọ̀ lọ́wọ́ obìnrin tó yẹ báwọn ní sìn pé ó pọ̀ lọ́wọ́ obìnrin ó pọ̀ lọ́wọ́ ọkùnrin tó yẹ pé tó bá ti wá dọkùn ẹbí pọ̀ ẹlòmíín bẹ nísìn inú àwọn ẹbí rẹ tó lápọ̀ yẹ sí ẹ à èmi ò ní gbà kó mọ́kúnlẹ̀ fún mi o èmi ò ní kíní kan o mm. ń ṣe pẹ̀lẹ́ òun lè nu mm. òun sì ń fẹ́ máa tẹ̀lé lànà nábì pé kó máa wá dọkùn ẹbí pọ̀ mm. tòun ti ń torí lọ́wọ́ rẹ tí ò dáa náà ìwà ń da pọ̀ pẹ̀lú rẹ ń sì wá wá láti ṣàtúnṣe rẹ ìwọ mọ́tún wá fi àti tiẹ̀ mọ́tún wá fi ṣe kíni mọ́tún fi ó kàn máa sọ̀rọ̀ tí ò da sí yẹn ni hmm. kò bá ní ṣe kíni kò bá ní lọ mọ́. wọ́n tó máa ń búyàn mọ́ búyàn. wọ́n náà máa búyàn mọ́. tó bá ti wá kí ọ tó bá ti wá kí ọ jọ wá kí ọ ó mọ̀ pé bí ni ọ́nù náà ló fi wá kí ọ tí ò bá mọ̀ pé bí ni ọ́nù kò ní wá kí ọ. inú àwọn ọ̀nà míì tó fà á tí àní èèyàn fi máa táwọn èèyàn fi máa sá fún ẹbí tàbí máa jákun ẹbí òun náà ni ash ẹni olówó ni ọlọ́tọ́ olówó lóòótọ́ àmọ́ yóò máa wá sáfẹ́ bí pé à wọ́n bá ti mọ ibi tí èèyàn ń gbé nìsín wọ́n máa gbé bùkátà wá ni hmm. kọ́lá ẹlòmíín bẹ ó ní ó ní ti oore tí Allah subhanahu wa ta'ala ṣe fún tó yẹ pé tí máa wá ń travel lọ́lú wọn yóò sì wọkọ̀ yóò máa kò ní gbé ọkọ̀ nígbà hmm. máa rí i pé ọkọ̀ báyìí lèèyàn ń lò nísìnyí báyìí wọ́n kàn máa tọrọ owó ni kọ́lá ẹlòmíín wà tó yẹ pé yóò sì mọ̀ wọ́n wọ́sọ Mm-hmm. tí ó wọ ló wọ lọlé kẹbí rẹ ó sábà mọ̀mọ́ pé ṣe kíni pé nǹkan báyìí bẹ lára rẹ ní dáadáa so gbogbo eléyìí inú àwọn ọ̀nà tí máa ń fà táwọn ìlú fi máa ń sáfẹ́ bí òun náà ni pé ahun mm-hmm. owó tó ní òní kò lálẹ́ kíámọ̀ mm-hmm. gbogbo ọlá tó ní gbogbo kò tó ní wá ti kú ó ti kárì wọ́n á ti gbé ọdẹ tẹ́ ó ti kárì náà wọ́n padà lẹ́yìn rẹ ni so gbogbo téèyàn bá ná tó fi sàǹfààní fẹ́ bí tó fi sàǹfààní fara òun ni ó wúlò fún yàn tó bá di jọ́ ògbédè àlìkìyàmọ̀ inú àwọn ọ̀nà míì tó fà tí máa fi ń fà tí àwọn èèyàn fi máa ń sá fún ẹbí òun náà ni kí látòlè tìmáà bìzáì Mm-hmm. yàní kéèyàn máa ní àkólé kan fún ẹni tó bá wá bẹ̀ yẹn wò mm-hmm. ẹlòmíín bẹ tán bá wá bẹ̀ ẹ̀ wò náà nísìn mm-hmm. o lè ní ah, ẹ dákun mi sì ń sáré lọ bìkan ni o sẹ́ẹ̀ lè dúró ẹ̀yàn wà nísìn kí ló ń sọ fẹ́ bí o nísìn oníkó jìnnà sí ọ gbogbo irú àwọn kan bá irú àwọn ọ̀rọ̀ àbínú àwọn ìṣesí àbínú gbogbo àwọn kanra tẹlifí o máa ṣe kọjá sójú ọ̀nà àbíkó kọjá sójú ọ̀nà àbí tẹ bá délé rẹ̀ ẹ̀ kanlẹ̀kùn kanlẹ̀kùn kanlẹ̀kùn àbí kò pé gate man yóò tún máa kọ́kọ́ sáàkì gbogbo ara mm. fámìlì yẹn náà kó tó di pé wọlé àbíkó lọ́wọ́ haúsá tí wọn ò ní gbé díẹ̀ nìkan kan pé ẹjọ́ kó mẹ́wọn tó gbogbo àwọn nǹkan mm. ni tó yẹ pé hmm. kò yẹ kí a máa ṣe fúnra wa hmm. kò yẹ ká máa ṣe fúnra láàrin ara wa ká tó wá sọ pé ẹni tó tún jẹ́ ẹbí hmm, ẹni tó jẹ́ ìbátan ẹni àgọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tí máa ń fà táwọn èèyàn fi máa já okùn ẹbí òun náà ni pé kí ni rọ́gbàtúhù ádámà ìtìlá arhamihi alahalihi kò fẹ́ káwọn ẹbí òun mọ kọ̀ǹdíṣàn tó ń wà kò fẹ́ kán rí òun kò fẹ́ kán mọ irú oore ńláńlá tí allah subhanahu wa ta'ala tó ṣe fóun hmm. látara àdílé ẹlòmíín bẹnu àwọn olówó tí ó bá yọ zakari yóò lè yọ sí jìnnàjìnnà ni hmm. ó mọ̀ pé nígbà tó ń bá bẹ̀rẹ̀ zakari ten million tó ń wá pẹ́ bí wọn pé ah eléyìí ẹ fún wa mílíọ̀n eléyìí ẹ fún wa mílíọ̀n pé ah wọn mọ̀ pé ah àsọwọ́ ń bẹ lọ́wọ́ alájì báyìí àti alájì ní nǹkan tó tó báyìí kò wá fẹ́ kí wọ́n mọ̀ rárá yóò wá máa lọ yọ sàkà ẹ̀ sí jìnnà jìnnà hmm. so gbogbo orú eléyìí àwọn nǹkan tó tó yẹ pé ì máa ba okùn ẹbí jẹ́ ni so hmm. yóò wá fi àwọn ẹrú àwọn ẹbí rẹ̀ lẹ̀ tó yẹ pé wọ́n máa wá tọrọ owó kí wọ́n máa jẹ tálíkà káàkiri wọ́n máa dààmú ẹlòmíì káàkiri kọ́lá ẹlòmíì ìyá tó máa ń jẹ àjẹkùn ìyá ni tó máa ń jẹ lọ́dọ̀ níbòmíì ibi tó bá wà ánú lọ wọ́n wà ní à ah, ẹ̀yin tó máa ń tọrọ owó ṣebí ọmọlẹ́yìn lágbájá ṣebí lágbájá yín ní nǹkan báyìí so wọ́n tún wá máa ṣe kí ni wọ́n tún wá máa rírọ ẹni báwọn ní gbẹ pé ah, àwọn eléyìí ah ẹlòmí ò láyọ̀ kan wọn ò sì mọ̀ pé kò ṣe fún wọn hmm. ẹlòmí ò láyọ̀ kan adúrú tí ara ilé wọn ń ṣe fáwọn yẹn ń ta yìí kò wá ní ṣe ìdámẹ́kọ mẹ́wàá rẹ̀ fóun ni àwọn mọ̀lẹ́bí wọn wá hétì ẹ̀ wọn ò ní tọrọ dáadáa fún ọ wọn làbá burú bá hmm. ṣẹlẹ̀ sí ọ àti káànù rẹ̀ hmm. kò bí wá ṣe yí dáadáa tó epo yẹ kó tún dọ́dọ̀ rẹ̀ gan wọn ò tún gbé ìjìnà sí ọ ní pé bó bá kú rí iná kò ní ṣe kí ni kò ní fi sàánú wa kò ní wúlò so gbogbo eléyìí inú àwọn ọ̀nà tí máa ń fa ntí okùn ẹbí tí fi máa mm, já ni inú àwọn ọ̀nà tí máa ń fa tókùn ẹbí fi máa já òun náà ni tàhírù kismatil miras kéèyàn má máa pín ogún lásìkò hmm. bí bó bí ẹni bá kú àbẹ́ni tó súnmẹ́ni tó bá kú kí ẹ má wá sí kíni kò mọ́ wá fẹ́ pín ogún ẹ má pín ogún lásìkò ìwọ tó jẹ́ àgbàlagbà tó jẹ́ eléri ẹbí kò wá máa fẹ́ dáwọ́ tẹ ogun ẹ mọ́lẹ̀ bẹ́ẹ̀ kò jókòó tẹ ogun ẹ bẹ́ẹ̀ látara àǹfààní kan tó níbẹ̀ ni àbí látara pé kíní kan tó rí pé a ó jẹ́ àǹfààní ẹ̀ dáadáa pé tó bá ti pín òní láǹfààní ò jẹ mọ́ ó wá da ogún ogún ọdún bẹ́ẹ̀ tẹlomi òpin dòní olónìí mm-hmm. ogún ọgbọ̀n ọdún bẹ tẹlomi òpin dòní olónìí so inú ọmọ wa bí wọn eh? àwọn tí wọn tó máa ń pera wọn láfa náà ẹ tún máa rí láàrin wọn àwọn tí ó pe ọlá mm. àfààfà tó epo lóun kéwú tó lóun mọ ogun ẹ tó mọ ogun tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà kò ní pín ogún àwọn àbúrò rẹ̀ ó máa ráre àwọn tó súnmọ́ àwọn ìyàwó bàbá rẹ̀ wọ́n máa ráre tí wọ́n ní bùkátà tí wọ́n ní tí wọ́n fowó ṣe kò sì ní pín fún wọn gbogbo nǹkan mọ̀ wá lálàsí mọ́lé gbogbo orí èlé nísìnyí báyìí sọ wá tún ẹbí ṣe nù mm. nísìnyí báyìí látara àdéhùn nísìnyí wọ́n náà rí i pé àwọn tó jábúrò rẹ̀ àwọn tó mm. jẹ́bi rẹ̀ ń wà níbo ṣe mọ́ wọ́n ti wá rí i pé ah, eléyìí ògbésẹ̀ lógún wa sòtẹ́ ẹ̀ bá ti ń pín ogún lásìkò eléyìí yóò máa fa kíni yóò máa fa kí ìrẹ́pọ̀ wà láàrin ara ẹni kò ní fa kí ìkùnsínú wà. Hmm. nínú tá a sọ fún wa ọjọ́ ti lọ nínú tí máa ń fa ìjà okùn ẹbí òun náà ni pé àwọn àáfàá òun jálàbí àwọn àáfàá olóògùn hmm. àwọn náà wà nínú àwọn tí ń fa ìjà okùn ẹbí hmm. láwùjọ wa lónìí àwọn ni wọ́n máa ba ẹbí jẹ́ mélòó mélòó ẹni tí wọ́n ti sọ fún ọ ìpè à nílé yìí ìyá arúgbó kan báyìí báyà ìyàwó bàbá rẹ ní bá ẹlòmíì ìyá rẹ ni wọ́n sọ fún ìgbà ah, ẹni tí ń dínà rẹ hmm. tó fi ráyè tó ti rí tó rọmú hmm. láti jọ ìyá rẹ mọ ni hmm. ẹni tí ń dínà rẹ tó fi rí ìyáálé ìyá rẹ mọ ni wọn wàá sọ irísirísi fún wọn àbọ̀mọ̀ ìyá rẹ gan ẹlòmíì bẹ́ẹ̀ nísìnyí ó pa ìyá rẹ tì ó pa bàbá rẹ tì ó pa àwọn rẹ tì nítorí pé kíni táwọn ológun yìí sọ fún un wọn bá ti yẹ sọ àwọn aláfàbù àwọn tí wọn yẹsẹ wò yìí fi tẹsíbà wò ni tí ń fi èpẹ wò ni gbogbo ọwọ tó bá ti lọ lè bá wọn inú aburú tí ó mọ ṣẹlẹ̀ sí ọnu ó mọ já okùn ẹbí ni ànábì náà ti wọnú wa ó ní ẹ má lọ lè bá wọn ẹ mọ́ gbà wọ́n gbọ́ ó ní wọ́n tó bá gbà wọ́n gbọ́ gan ó ti ṣe kèfèrí sí alukur'an ó ti dáhùn tó bá ti jẹ́ ògbìdà kìámà kí wàá lẹ̀ ń lọ lè bá wọn sí wọn ò bá yé yín jẹ́ wọ́n tún bá kìámà yín jẹ́ hmm. hmm. wọ́n ò gbowó lọ́wọ́ yín owó gègé hmm. láti fi ṣe kínni láti fi tu okùn ẹbí rẹ̀ ẹ wàá máa gbà wọ́n gbọ́ ẹ ní gba ẹbí yín gbọ́ so eléyìí inú àwọn ọ̀nà tí máa fa tí okùn ẹbí ti fi máa já òun náà lélẹ́yìí ọ̀rọ̀ tó gùn ni a tún máa bá a sọ jẹ́ mẹ́jọ nípa inṣàlá torí pé ọ̀rọ̀ tún kún bẹ́ẹ̀ ah, ah. tí a tún bára wa sọ jazakumullahu khairan. Ah, ọlọ́run bá san ustaz wàhálẹ̀ san rẹ̀ wàláhì bẹ́ẹ̀ ṣe parọ́ tó mọ ọmọ ẹnìkan tó ṣe pé ọmọ ìyá méjì ni wọn. sẹ́rà àwọn afọ àwọn yẹsẹ́ wò yìí wọ́n sì da àárín wọn rú. aláburú ni wọ́n. wọ́n ní ẹ̀gbọ́n ní í ṣe àbúrò wọ́n láàbúrò ní í ṣe ẹ̀gbọ́n àmì wa sọ̀tá wàláhì wọn ṣe ọ̀tá yẹn tó fi kún wọn bọ́ síwájú ọlọ́run ọ̀bá ni. ẹ̀wọ̀n kan so náà ni gbogbo ẹni tẹ́ ń kiri àwọn aláàfáà kí ẹ̀yà lọ jòkó jẹ́ so kọ́ máa bẹ̀bí oúnjẹ fún yín àwọn tó bá fẹ́ pé ustaz wa ìpè wọn sórí zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five fifty eight thirty nine nọ́mbà àwọn ustaz wa Dasuki ni mo kù síta wọn àwọn tá a bá fẹ́ pè sí àdéhùn lọ sí àkápẹ́ zero eight one zero thirty three fifty one fifty four nine gbogbo wa náà kẹ́dàkùn kí a mójútó ẹbí wa inṣáàlá inṣáàlá tó bá tún di ní ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí yìí náà ni a tún máa bá lọ kọ́lọ́n kí ó ṣe wá lẹ́ni tí yóò lè mójútó mọ̀lẹ́bí wa kọ́mọ̀ ṣe wá lẹ́ni tí yóò máa gé okùn ẹbí èmi àpapàtà àṣàrùmí àti àwọn ustaz wa Ibrahim Dasuki Badmus náà ni a ń sọ pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu.